ọ̀yàn nínú àwọn ìbéèrè tó tún wá ń bí oníbèrè tó béèrè wọ́n ní ẹ dákun ǹjẹ́ àwọn ẹ̀gbọ́n ni fún obìnrin tí ó bá ti sọ̀rọ̀ ìbàjẹ́ nínú ilé rẹ̀ àbí nínú mọ́sálásí wípé kó bo òkè ẹsẹ̀ rẹ̀ wọ́n ní ẹ dákun ǹjẹ́ àwọn ẹ̀gbọ́n ni fún obìnrin láti fẹ́ nǹkan báyìí lọ́kùnrin ọ̀kan. náà ìmúra obìnrin tó bá fẹ́ ṣe sọ̀lá tó fẹ́ kírun ó yàtọ̀ sí ìmúra obìnrin tó yẹ kó bò fún ẹni tó jẹ́ ajínábí àbí àwọn ajáni. sátírù làárọ̀ fi sọ̀lá ó yàtọ̀ sí sátírù àlàárọ̀ kárìjà àsọ̀lá tó bá wà níbi sọ̀lá ó yàtọ̀ sígbà tí ó sí ní àsìkò oorun. èyí tó lẹ́tọ̀ọ́ fóbìnrin láti láti filẹ̀ tó bá ń kírun òun náà ní ọwọ́ àti ojú eléyìí kò sí èméjì ń bẹ lìtìfáàkì al-ulama pẹ̀lú panupọ̀ àwọn oní olùmọ̀ lápapọ̀ wọ́n ní ẹ̀tọ́ rẹ̀ obìnrin lè fojú àti ọwọ́ ẹ̀ ṣùgbọ́n rọ alùpàdánù ẹsẹ̀ àwọn olùmọ̀ wọ́n fi mọ̀ ara wọn lórí ẹ̀ àwọn apá kan ní kọ́dà ẹsẹ̀ kò lẹ́tọ̀ọ́ fóbìnrin láti fi ṣàfihàn ẹ̀ ó sì gbọ́dọ̀ kọ́va rẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀ kì í ṣe dandan eléyìí sọ̀rọ̀ pé ìjábò ó ṣe ìzáàrù èyí tọ́gbìnrin máa ń ròhùn náà pè ní ìzáàr ìró àbí kó wọ ìjáàbù látòkè wálẹ̀ tí ó délẹ̀ ẹlẹ̀ tí ó ta kọ́va ẹsẹ̀ rẹ̀ ó lè jẹ́ ìtòró láti ibi tí wọ́n ti máa ń rò àbí ìtòwó gbòòrò jẹgbẹrẹ látòkè wálẹ̀ ó sáré pé ó kọ́va ẹsẹ̀ rẹ̀ kí ni tó máa ó kọ́va ẹsẹ̀ rẹ̀ yẹn ni pé aṣọ rẹ̀ yóò lé ní ṣíbọ́rán áó ṣíbọ́rẹ́ yìí tí ó lé ní òdiwọ̀n mẹ́jọ báyìí tí ó sá kọ́va fẹ́ẹ́fẹ́ ẹsẹ̀ rẹ̀ wà nínú eléyìí òun ló mú àlàáfíà wá o òun ló mú àlàáfíà wá kàtí ẹ̀ wá ní kàtí ẹ̀ ní olóbìnrin rí pé à níbi pásọ òun dé òun náà ní kókó sẹ́ ìró tó ró kò ṣeé ró ju kókósẹ̀ lọ eléyìí ló fi mú ìyọ̀ǹda wá láti wọ̀ bí socks kó fi kọ́va ìyókù tóbìnrin kejì náà ní kóbìnrin ọwọ́ socks fi sọ̀la tó bá jẹ́ pé ìjábù rẹ̀ ti kí ni o ó ti kọ́va ẹsẹ̀ rẹ̀ àbí ìró tó ró ọjẹ́rò tó ró balẹ̀ dáadáa kí n kalẹ̀ tọ́. So, àmọ́ tó bá ṣe pé kò ju bí kókósẹ̀ lọ àbí kò kọ́va ẹ̀sẹ̀ tányányá ó lè wọ socks tí ó fi eléyìí ló mú àlàáfíà wá níbẹ nínú àwọn olùmọ̀wò wàhálà wà ìtìyà Sheikh al-Islam Ibn Taymiyyah wípé ẹsẹ̀ náà bí ara ọwọ́ náà ni eléyìí òun ni mọ́jà bí apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn ahnaf ọ̀rọ̀ yìí náà ni àwọn apá kan àwọn ṣáfìrì wọ́n lọ pé ẹsẹ̀ náà bí ọwọ́ náà ni tó bá ṣáàtì kọ́fà gbogbo ẹsẹ̀ tó jẹ́ pé ẹnu kọ̀dàmẹ́yìn ẹnu ẹsẹ̀ nísàlẹ̀ tí ò bá bá lẹ́sẹ̀ kámọ́sí gbọ́ òkè sojúgun o ẹsẹ̀ tí èèyàn fi rìn bí ọwọ́ báyìí ìyẹn ni pé ìtọ́ba ti sọ̀kalẹ̀ sí kókósẹ̀ àwọn ní bó bá display kò ṣe nǹkan kan bẹ́ẹ̀ dẹ̀ ni tí ọ̀rọ̀ bá ti rí báyìí lọ́dọ̀ àwọn olùmọ̀ pẹ̀lú gbìyànjú kò sí fẹ̀nú bẹ̀ o torí pé wọ́n ní hadith tí àwọn kan sọ pé hadith Ummi Salama tí wọ́n ní hadith yẹn àròyé wà lórí ẹ̀ pípé ṣé ó wà mọ̀ kófà mawqufun ala ummi salama ni abu marfu' ila nabi sallam ìyẹn nìkan kọ́ ìsinadu ìyá kan bẹ ń pè ní umu muhammad yaani tukulli ma fiha pé innaha majhula àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi àwọn bí tá a ṣe lè dára jù àwọn olùmọ̀tán ní àdìsí tí àwọn kan sọ pé obìnrin irun rẹ̀ ò lè lálàáfíà àfi kó kọ́va ẹ̀ṣẹ̀ rẹ̀ bí àdìsí yẹn ò ṣe é lò ò ṣe gbára lé ọ̀rọ̀ mi náà tún bẹ tán dólé lórí ọ̀rọ̀ hadith Urwatu ibn Zubair ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ èyí tó mú àlàáfíà wá wọn kò kíní kan ní al-ahwa to be on the òun náà ni kóbìnrin ó lè ṣọ kóun kọ́va ẹ̀ṣẹ̀ òun kó kọ́ba rẹ̀ àtàwọn apá kìíní tí wọ́n ní kìí ṣe dandan àwọn náà gbà pé ìtọ́lọ́lá ju òun ní kíni o obìnrin ọkọ́ba ẹ̀ṣẹ̀ rẹ̀ so àmọ́wọ́ àtọ́jú ẹ̀ríkẹ́rẹ́ ìkì yàtọ̀ sí kárìjà sọ̀la nítorí mọ́bìnrin kọ́ba ojú nígbà tó bá ń kírun ni kó jẹ́ pé ó wà láàrin àárín ìta àbáwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sí wọn wà ń bẹ́ẹ̀ nígbà yẹn ó lè kọ́ba ojú àmọ́wọ́ wà nulẹ̀ láàrin àwọn àbáwọn ọmọ kéékèèké àbí nǹkan ó lẹ́tọ̀ọ́ láti fi ọwọ́ àti ojú lẹ̀ láti sọ pé àwòrán tó sọ̀la títa lè pè ní àwòrán níbi sọ̀la ó yàtọ̀ sí àwòrán tó kárìjà sọ̀la nípa tó ní ṣe pẹ̀lú ojú àti ọwọ́ àtẹ̀ṣẹ̀ ní ṣókí èyí tó mú àlàáfíà wá òun náà ni tọ́ béèrè kan wà ń bẹ táwọn èèyàn máa ń béèrè gbà gbogbo àwọn ya wa bí wọ́n yàn máa ń ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì àrómọ́yà ni gbogbo apá ẹlòmíì báyìí yóò sì ilẹ̀ ni tọ́ hmm. eléyìí wọ́n wá kó ìgbìyànjú bí information yóò ṣe máa kárí bí a ó lè à ń kírun yìí ó lè yíṣẹ́ wó yìí kọ́lá bẹ́ẹ̀ lómi ò sì lè múra jáde ó máa ń kírun bẹ́ẹ̀ ó lè múra jáde bẹ́ẹ̀ o àmọ́ ẹjọ́ dìrùn dákun máa mú ìlérí ìmá ń fi kíní kan ní ìfìlérí ìkárí yànnà fìlànà ẹ̀ka rí ó lè gbogbo àwọn ó lè ṣe apálẹ̀ sí gbogbo ẹ̀ lẹ̀ léyìí ó burú púpọ̀ ó burú púpọ̀ ẹ kó ti yàtọ̀ sí kéèsì ẹsẹ̀ là ń sọ yìí o kàtó wá ní àyọ apálẹ̀ àyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Allahu musta'an sòrò fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀làwáàtì àwọn ìyá wọ́n ń jẹ àwọn àkíyèsí o ẹ̀rí àwọn ìyá àgbàlagbà dẹ ní ìjọhùn wọn èsì bẹ́ẹ̀ wọn èsì bẹ́ẹ̀ wọn ní àwọn bá ti kọ ọrọrùn kọ́ra wọn la sọ fírun lọ́tọ̀ ẹ̀rí white white àwọn ìyá john white white wọ́n ti di pé ọ́ ṣe kí ní báyìí wọ́n sì wọ̀ wọ́n múra wọn ò ní fi aṣọ táwọn ń dáná àbí táwọn ń ṣe àwọn ìyá john bóyá lóye ti ṣẹ́kù dì sí wọ́n múra bí ìgbà tí nígbà táyé wọn mọ́tí mọ́ múra páwọn ń ṣe kíni o àwọn fẹ́ gàràfà wọn ní ìjáàbò wọn ní white white fọdà wọn ní aṣọ kírun mi àbí ẹ gbọ́ wọn máa wí bẹ́ẹ̀ bọ̀tà àwọn ìyá tí wọ́n tó ṣe ìyá lọ́hùn lọ́hùn àwọn ìyá tòṣítòṣì àwọn ọmọ àwọn kan ń ṣe gbogbo ẹ̀ bá ọlọ́run bá kọ́ sànú o Allahu ta'ala ala wa ala náà.